السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أدوك فون ولوبا أتوكات جفون أنبا محمد صلى الله عليه وآله وسلم ní èní pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba a máa bára wa sọ̀rọ̀ ní orí ìkan nínú àwọn al-kabā'ir àmọ́ sí ẹ̀ṣẹ̀ tí ó tóbi a ti ṣàlàyé síwájú pé tá a bá sọ pẹ́ṣẹ̀ tóbi ó túmọ̀ sí pé ẹni tó bá ti lọ síbẹ̀ ẹ̀rọ ẹni báyìí ó ti fọwọ́ fa ìbínú ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti kọ lẹ́tà fúnra rẹ̀ sí ìyá ọlọ́run ọlọ́run kó má ṣe wá ní ẹni ìyà àfi tó bá láǹfààní tó tó bá lọ síwájú ọlọ́run bá subhanahu wa ta'ala torí pé ọlọ́run bá ọba tí máa gbà tó bá ni a ti ṣàlàyé fún wa pé ẹbọ ó ní ọ̀gá ẹ̀ṣẹ̀ tí ọlọ́run bá ṣe léèwọ̀ tá a nínú àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń pààyàn run lénìí èyí tí a tún mẹ́nu bà yóò tún jẹ́ nínú àwọn èyí tó gbalé tó gboko láwùjọ wa tó yẹ pé ẹni tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá là nìkan iná ló lè là ń bẹ̀ kódà ẹ̀ṣẹ̀ yìí àwọn èèyàn tún fi ń ṣe ayọ̀ ni ìṣẹ́ ń bẹ̀ wọ́n fi ń ṣayọ̀ ni ayọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sì clear lórí ẹ̀ àhàdísì anábìwá muhammad sallallahu alayhi wa sallam kò rújú lórí pé ẹ̀ṣẹ̀ náà ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run kí lẹ̀ṣẹ̀ náà òun náà ni ẹ̀ṣẹ̀ zina zina ọ̀pọ̀lọpọ̀ ayatul qur'aniyya àwọn àyà rẹpẹtẹ lọ́wọ́ náà alukur'an alkarim tọ́lọ́ba fi ń kíwà ń lọ́pàá àgbọ̀dọ̀ dédé zina fún àpẹẹrẹ tábọ̀ ọ̀nà suratul isra Quran chapter seventeen aya thirty two ọlọ́ọ̀bọ olówó wa ń sọ fún wa pé nígbà tó ti ń bá wa sáwọn ọ̀rọ̀ kan bọ̀ ọlọ́ni wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́ọ̀ni tá à ń pè ní zina ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ èdè tẹ̀ fi ní súnmọ́ ni pé innahu kana fahisha ọlọ́ọ̀ni zina tẹ̀ rí yìí innahu kana fahisha olúwa olúwa ó ní bàjẹ́ ni àìdá ni wọ̀sá àṣẹbìlà bákan náà ojú ọ̀nà bútẹ̀ yẹn máa ń tọ̀ tí yẹn fi máa ń rí bínú ọlọ́run ẹ̀rọ àná nínú àdúrà tá a máa ń ṣe ni pé ihdina siratal mustaqim ìwọ ọlọ́run fi wá mànà lọ sójú ọ̀nà tó tọ́ fẹsẹ̀ wá rinlẹ̀ lójú ọ̀nà tó tọ́ ọlọ́run á sọ pé zina tẹ rí ni sáà sẹ̀bẹ̀là kì í sojú ọ̀nà tọ́lọ́run ojú ọ̀nà ti ṣètán ojú ọ̀nà téèyàn á ti fi rí ìbínú ọlọ́run ọba subhanahu wa ta'ala láyé àti lálùkìyàmà ni àfi téèyàn bá túbà tọ́lọ̀ ń gbà túbà yẹn torí ẹ̀ ló fi wá nínú Suratul Mu'minin nígbà tí ọba olówó wa ọba àdìkẹ́ọ́lá tó ń ròyìn àwọn mùmìnì nígbà tọ́lọ́ bá ń ròyìn wọn lọ ẹgbẹ́ni tọ́lọ́ bá fi parí ẹ̀ ni pé àwọn wọ̀nyí náà làwọn tó jẹ́ pé wọn ó jọ máa àlìjẹ́nà kọ́lọ́n kó mọ́ sàṣọ àlọ́ máa àlìjẹ́nà nígbà tọ́lọ́ wọn ń ròyìn àwọn máa àlìjẹ́nà yìí tí wọ́n jẹ́ mùmìnì ọlọ́ba ń ròyìn wọn pé walladhina hum li furujihim hafidhun àwọn tó jẹ́ pé máa ń ṣọ́ abẹ́ wọn kúrò níbi zina wọ́n ń ṣọ́ abẹ́ wọn kúrò níbi ìṣekúṣe ọlọ́ba ní illa ala azwajihim aw ma malakat imanuhum ọlọ́ni táwọn bá fẹ́ lu ntọ́lọ̀ ń dá sí wọn lára ọ̀dọ̀ àwọn ìyàwó wọn ni tó bá jọ́bìnrin ọ̀dọ̀ àwọn ọkọ wọn náà ni ẹnìkankan wọn ò ní tilẹ̀kùn mọ́rí pẹ̀lú ẹnìkankan àyàfi kójọ́ kọ wọn kójọ́ ìyàwó wọn olúwo lówó wa ó wá tẹ̀síwájú olúwa ní tó bá ti kọjá àyànfà ulaika umul aadun ẹni tó ti kọjá ọkọ tó kọjá ìyàwó ẹ̀ tó tún lọ ń tilẹ̀kùn mẹ́lòmíì lórí tó tún lọ ń bá ẹlòmíì lò olúwa ní àwọn tó ń kọjá àlà yìí kọ́lọ́n kó mọ̀ ṣe wá ní ẹni tí ó kọjá àlà á rí àwọn àyà yìí nínú Suratul Mu'minun Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu nínú hadith tààtìmú wa náà nígbà tá à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ṣáájú lórí ọ̀rọ̀ qatlun nafs olóńgbé lọ́wọ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pé ayyu dhanbi a'zamu inda Allah ìwọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ṣẹ̀ pọ̀ rẹpẹtẹ èwo lọ̀gá ẹ̀ṣẹ̀ èwo ló tóbi jù lẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run àkọ́kọ́ ànábì dárúkọ ẹbọ ẹlẹ́ẹ̀kejì ànábì dárúkọ ìpa ènìyàn nígbà tó wà délẹ́ẹ̀kẹta tó ń abúlé mọ̀sódì bí lọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní ẹ̀ṣẹ̀ tó ń tóbi ọ̀nà ni antozania halilata jari ọ̀nà ni kó máa bá obìnrin aládùúgbò rẹ̀ kó máa bá ṣe zina bó pé ẹ̀sùn zina pátápátá nínú ẹ̀sùn tó lè mú yàn jẹ̀bi níwájú ọlọ́run nínú ẹ̀ṣẹ̀ tó sún yàn mọ́yọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ṣùgbọ́n bí zina tó ṣe wá jẹ́ ẹ̀ṣẹ̀ kàbá ẹ̀ṣẹ̀ kẹ̀bẹ́rọ̀ ẹ̀ṣẹ̀ ńlá yìí tó jẹ́ pé ìjìyà tó dópin ìbẹ̀ǹbẹ̀ láyé àti lálùkìyàmọ̀ fi tí ó bá tó bá kéèyàn tó wá ṣe zina pẹ̀lú obìnrin aládùúgbò ẹ̀ eléyìí nínú tó tún ga jù nínú zina ni tó tún ga jù lẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tiẹ̀ tún ga jù yókù lọ ibn al-aswad radiyallahu ta'ala anhu miqdad ibn al-aswad wala anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó dojú ọ̀rọ̀ kan àwọn sahaba ń jọ kan anabi lẹ́yìn sahaba madha taquluna fi zina kí lè fẹ́ sọ pa zina gan rí àwọn sàbí sọ pé harama allahu ta'ala wa rasuluhu fahuwa haramun ila yawm al-qiyama zina ọlọ́ọ̀bá àtànábì ti kọ̀ fún wa wọ́n ti ṣe é léèwọ̀ wa èèwọ̀ náà ni ó sì máa jẹ́ níjọ́ gbìndàlùkìyàmà tàbá wà kọ́lẹ̀ yìí ẹgbẹ́ àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n mọ̀ pé pẹ̀lú òfin ọlọ́run pẹ̀lú ń tà Ànábì sallallahu alayhi wa sallam kọ́ wa nínú ìlànà rẹ̀ èèwọ̀ ní zina Ànábì wa ń sọ fún wọn síwájú Ànábì ni lé an yazniya ar-rajul bi ashri niswa aysar alayhi min an yazniya bi imra'ati jari Ànábì ní kéèyàn ó ṣe zina pẹ̀lú obìnrin mẹ́wàá mi ó sì rọrùn ó sì dáa bó ti yẹ kó rí ibú náà ní gbígbẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ ò tó kéèyàn ṣe zina pẹ̀lú obìnrin aládùúgbò ẹ̀ níta yọ̀ ló ń bẹ̀ òun náà ni pé kéèyàn ó ṣe zìnà nínú ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala tàbá àwùjọ ẹ̀ṣẹ̀ yìí ti di tọrọ fọ́nkálé ó ti gbajúmọ̀ kọjá bó ti yẹ. anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sàlàyé fún wa nínú hadith ti àbí ọ̀rẹ́ ọ̀tá radiyallahu ta'ala anhu tó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ìmáàmù muslim àti ìmáàmù nasa'i fọlá nàbí sọ fún wa pé thalathatun la yukallimuhumullahu yawmal qiyamah wala yuzakkihim wala yanzuru ilayhim walahum adhabun alim ọlànàbí wa Muhammad ní ìrìnyàn mẹ́ta kan tó bá dijọ́ gbìndẹ̀ kìyàmà wọn ò ní jásẹ̀ ní àfọ̀mọ́ ní fọ́n mọ́ kó níbẹ̀ ṣe déédéé wọn kódà ọlọ́run bá kò ní síjú ọ̀dọ̀ wọn bákan náà ìyà ka ìrìnyàn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀mí ni àkọ́kọ́ táwọn ẹbí tí ò ní rà fọmọ ọlọ́run ọba subhanahu wa ta'ala láyé tí ò ní rà fọmọ ọlọ́run níjọ̀gbìn alkiyama ni àfitóbátóbá arábìnrin ẹni ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ẹlẹ́wà malikun kadhab ọ̀nà ẹlẹ́ni tó jọ bàálù tó jó lórí ìlú tó tún wá ń parọ́ pépèpò tó wà lórí ilẹ̀ ẹnìkan kan ò jù ọ lọ kí ló ń parọ́ sí bó o sòótọ́ kò sí táwọn yóò fi ọ ṣe arábìnrin ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà wàá yìí ló mọ̀stẹ́p ọ̀nà ẹ̀láláì ní ẹni tí ò rọwọ́ họrí tó tún wá jó ní ìgbéraga sọ́lọ́run tó jó ní ìgbéraga sáwọn ọmọ ènìyàn eléyìí ń ṣàlàyé fún wa pé zina ẹ̀sùn tó tóbi púpọ̀ níwájú ọlọ́run ni orí ẹ̀ lànà bí fi sọ fún wa hadith ti àmì ọ̀rẹ́ rẹ̀ ọ̀dí ọ̀la ánìhó anábì sallallahu alayhi wa sallam ó ní la yazni zani hina yazni wa huwa mu'min ẹni tí ń ṣe zina nígbà tí ń ṣe zina lọ́wọ́ yìí kò ní máa jẹ́ mùmínì mọ́ ìmánì ó ti kú lára rẹ̀ nígbà tó bá ṣe zina tán ní ìmánì ó ti tó padà ó túmọ̀ sí pé zina nínú wa tọ́lọ́wọ́n subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n kọ́ni nínú tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó kàn fún wa ni torí ẹ̀ ló jẹ́ pé Islam gbé àwọn àlànà kalẹ̀ tá a fún wa ní súnmọ́ zina torí pé ntọ́lọ́ba náà sọ ni pé la taqrabu zina ẹ má súnmọ́ ni kí làwọn àlànà tí Islam wá gbé kalẹ̀ tẹ́kọ̀ mùsùlùmí tí ó bá fẹ́ dìn sọ́fin ọlọ́run kó má bàa kàn dín yọ̀ níwájú ọlọ́run àwọn àlànà wọn ni ó tọ̀ nílànà tí Islam gbé kalẹ̀ òun náà ni pé ẹ̀sìn Islam kọ̀ fún wa nípa al-khalwatu bil ajnabiyya ká máa wà ní kọ̀rọ̀ pẹ̀lú obìnrin tí kì í ṣe tẹni iṣẹ́ ò gbọdọ̀ pawápọ̀ pẹ̀lú obìnrin kankan ní kọ̀kọ̀ ìwé tá a fẹ́ jọ kódà tó fi mọ́pá fẹ́ kọ̀yàn ní Quran èèwọ̀ ní fáàfáà kó wà pẹ̀lú obìnrin tí kìí ṣe tiẹ̀ ọ̀gá ò gbọ́dọ̀ wà níkọ̀rọ̀ pẹ̀lú ọmọ aṣáájú tó jóbìnrin kó lóun fi ṣe hàn níkọ̀rọ̀ nínú stọ́ọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí tàbílẹ̀ ibn Abbas ní la yakhluwanna rajulun bi imra'atin illa ma'a dhi mahram anábì lọ́kùnrin kan kò gbọ́dọ̀ sí níkọ̀rọ̀ pẹ̀lú obìnrin kan àfi kó wà pẹ̀lú ẹlẹ́tọ̀ ẹ̀ kó jẹ́ pé àwọn fámìlì obìnrin bàbá rẹ̀ ní àbọ́kọ rẹ̀ ó gbọ́dọ̀ wà ń bẹ̀ ká tó wà níbi tójú òtó pẹ̀lú obìnrin torí pé léyìí yóò padà sún wa lọ síbi ìzìnà tó lọ́wọ́ bá kọ fún wa látara bẹ́ẹ̀ náà òun náà ní Islam fi kọ fún wa wípé èèwọ̀ ni fún ọkùnrin láti bọwọ́ pẹ̀lú obìnrin tí kìí ṣe ẹlẹ́tọ̀ẹ́ tí kìí ṣe ìyàwó ẹ̀ tí kìí ṣàǹtí ẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì inni la usafihun nisa anábì lèmi tẹ rí i mi kì í bo obìnrin lọ́wọ́ kò sínú ìlànà ẹlẹ́sìn Islam nítorí pé inú tí ó sun yàmọ́ zìnà ni kò bo obìnrin lọ́wọ́ tàbí kóbìnrin ó máa bọkùnrin lọ́wọ́ eléyìí ọlọ́run bá àtànẹ́bí rẹ̀ fi ń sọ wa kó ní bìzínà nínú àwọn ìlànà míì tí islam tún gbé kalẹ̀ ọ̀nà àgọ́dọ̀ olùbásọ̀ àtobìnrin wa àtọkùnrin wa àrèjù wa ńlẹ̀ ká má bàa kó sínú zìnà ká má bàa kó sínú ìyàpọ̀ ọlọ́run ọlọ́ba ni wà kó lè mìíní yaghuddu min absarihim ọlọ́ba ni sọ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n mí gbọ́ ká má àrèjù wa ńlẹ̀ a kì í kò ní lẹ́sẹ̀ wọn jọ ọlọ́run ká pé mistake ló fẹ́rẹ̀ ṣùgbọ́n tó bá fi síjú wo lẹ́ẹ̀kejì wọn mọ̀ kẹsẹ́lẹ̀ fún yàn kí ni Islam fi gbélé e kalẹ̀ tó gbé ẹni tá a rí kò lè wú ni torí àní wọn fi ní ká mùmíní máa ń rẹjú rẹ̀ ńlẹ̀ ní ilẹ̀ lójú mùmíní máa ń wà kì í sí pa máa wò hàn hàn sí Islam tó wà ní ká rẹjú wá ńlẹ̀ sí ni wà ní ká jòkó tí ó ń fídíò ká máa wò bẹ̀ láwọn ọmọ tó jẹ́ pé wọ́n fẹ̀ẹ́ mọ̀ wọ̀n kankan sára ló jẹ́ pé inú ìlànà míì tí Islam tó gbé kalẹ̀ tó fi sàánú wa pé káwọn bá kó sínú ìjìyà káwọn àkọsílẹ̀ àdánwò yìí òun náà ni tahrimu tabarruj bí islam ṣe ṣe kóbìnrin ó máa múra kó jáde nílé láì múra bó ti tọ́ àti bó ti yẹ láì wọ jilbab láì wọ aṣọ ẹ̀sìn ló fi jẹ́ ìwà ní àti islam anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ní èèyàn méjì sinfami ni min ummati min ahli nar ẹran èèyàn méjì nínú àlè umma mi anábì lọ́mọ náà ni wọ́n anábì ní kọ́dà àwọn méjèèjì mi tí ìfojú kàn wọ́n báyìí nígbà tánábì ń kàrà àkọ́kọ́ anábì ní àwọn èèyàn kan ànábì kà wọ́n lọ ìran ẹlẹ́ẹ̀kejì ànábì wà ní sáwọn kan sì yá tún àwọn obìnrin tó jẹ́ pé tòótọ́ ni wọ́n wọ sọ ṣùgbọ́n òwò ni wọ́n wà àṣekóbìnrin wọ sọ kó fara rẹ̀ lẹ̀ yóò máa bọ́ sínú ọ̀làánà ọlọ́run yóò máa bọ́ sínú ìbínú ọlọ́run ànábì sì sọ nípa rẹ̀ àdéhùn ànábì ní àwọn obìnrin bẹ́ẹ̀ wọn ní wọn àlùjẹ́nà láàyè tó kọ́lé àlùjẹ́nà ní wọn àlùjẹ́nà nítorí pé kí ni àwọn obìnrin ni wọ́n máa ṣe sàbàbí bí ìzìnà ó ṣe gbajúmọ̀ bí àtàwọn wa míì tó yẹ pé tá a bá súnmọ́ ẹ̀kọ́ ẹ̀sìn dáadáa wọ́n tún máa ṣàlàyé fún wa anábàá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ń ṣàlàyé fún wa aburú wo ló wà ń bí zina ìjìyà táyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà al ti ṣàlàyé fún wa nínú aburú tó wá wà ń bẹ anábàá Muhammad sallallahu alayhi wa sallam ó ní zina ò ní gbajúmọ̀ láwùjọ kan àrẹ́bí ni àfikọ́lọ́ ọ̀bọ dárú àwùjọ bẹ́ẹ̀ wò bẹ̀rẹ̀ ọ̀já pẹ̀lú oríṣiríṣi àìlera àti oríṣiríṣi àìsàn tó jẹ́ pé kò sí nù àwọn tó ti kọjá lọ. wọ́n tá a bá àwùjọ wa lẹ́ni ayé ń sọ̀rọ̀ oríṣiríṣi STDs táwọn èèyàn ń sọ HIVs ní àti oríṣiríṣi ọ̀gọ̀rọ̀ nǹkan mi kí ló fa ilé náà ju sí náà lọ ẹ̀yà wa jẹ́ katuba lọ́síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala àtọkùnrin wa àtọbìnrin wa kọ́mọ̀sáláì sọ wa níbi ìwà àzìnà ìwà àgbèrè alẹ́ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.